ìwọ nìkan ló wà ní skul ni o dẹ̀ máa ṣe pé. akọ̀ẹ̀tẹ̀ ti máa ń pọ̀ jù ní skul yìí kí ló máa ń ṣe ẹ ná. èsì kí máa lọ jàre. farabalẹ̀ wá jẹ́ kí n sọ nǹkan fún ẹ kò ṣe wọn nìkan lóbìnrin tó wà ń gbòòrò orí ọ̀fẹ́ lórí gbà o ọ̀rẹ́ ń bá ẹ sọ̀rọ̀ ẹ ń ṣe bí ẹni pé bọ́yá nìkan ló fà á. Ah, ah. wo eléyìí. fọ́ wọn ní igi ní skul yẹn wọ́n ní ṣe ló dẹ̀ ń lagi mọ́ wọn káàkiri ń sè. Eh, dáàdi kò kò rí bẹ́ẹ̀ sà. ọ̀rọ̀ sókè fún mi. sà kò rí bẹ́ẹ̀ sà o àwọn àwọn gáìsì yẹn wọ́n lọ fáńdù àbúrò mi dẹ̀ rí pé kò sí nǹkan mi dùn mo lè ṣe dàkí ń gbé ìjà ẹ lọ. ṣọ́rọ̀ ló ń sọ ń gbòòrò ẹ̀yìn gbọ́dọ̀ kí ló tó rí tí òkì máa ń pé ná ó ṣe sùn kàkà kó rorí ẹ̀ wò kó rí pé wàá tóun yìí kì í ṣèwà gidi ìwọ àtàbúrò wà ní kíláàsì kan náà inú ẹ̀dẹ̀ dùn ojú òtí ẹ̀rin ẹsẹ̀ ò yí padà. Ah, eh, eh. gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní skul ṣì mo jẹ̀bi. dádì mọ́mí kò jẹ̀bi o ẹ̀wọ̀ àwọn guys yẹn máa ń disturb mi wá ní pé kí òun help me, ìgbà tó fẹ́ nà mí it's not at fault. Hmm. kí ni kí la expect kó sọ tá a lè ṣiṣẹ́ máa gbè bí òṣèlè ń bò of course a mọ̀ pé òun ló máa gbè lẹ́yìn ẹ̀ náà. It's not asphalt there. Eh? Anyway, don't worry. Uh, there's always a solution to every problem. A tó to one yìí, àmọ́ wá solutions. And the solution is, baby, ṣe la máa wá teacher to máa engage yín láti àárọ̀ kò wá tún ní jẹ́ kẹ́ tètè close títí títí tí dalẹ́ so tí ò bá ti sí breathing space fún yín ẹ̀ ma she ṣe ni ma phone máa fọ́n lórí káàkiri ìwọ ò dẹ̀ long máa parọ́ ẹ̀gbọ́n ẹ̀ at least I prepare yín fún wa ẹ̀ alright and that is my order and my word is law okay that's it. mo ní ìrànú ẹ jẹ́ kó ráyè kó kúrò wájú mi jàre má ṣe bí aláàánú alásàmá rọdí dúró lóde ẹ̀ pa irọ́ ló ń pa bẹ́ẹ̀ ni pé òun nìkan lọ́mọ. èké ṣe èké fọ́dálẹ̀ ọ̀gá. Mm-hmm. God, ọ̀gá ọ̀gá na you um, be. bí ẹ bá ní kí n máa fi ní dá ẹ máa fọlá àjà yẹn máa lọ́ta tó pọ̀ ni ọmọ rẹ́fà ṣe rí báwọn yẹn àwọn tó ẹkún wọn tó mi tún ṣe máa ń bá yín sọ̀rọ̀ bọ́dà mi láìkẹ́ wọ́n ti máa ń rí yín fi jù I don't like it. ìdẹ̀ra ṣé o mọ̀ pé títorí ẹ̀ mo ṣe ní sùúrù ni o mọ̀ èmi kàkà kí i kò sẹ́ni tó jẹ́ gbéná wojú ẹkùn èmi kàkà kí àfọ ọmọ ẹni tó bá fẹ́ fẹ́ jẹ wẹ̀. ọ̀dà mi láàrin iwájú ẹ ti ẹ̀ dúró náà ibo làwọn ọ̀rẹ́ yín ti rí kàkàkí tó máa ń pè yín báwo lórúkọ yẹn ṣe jáde. ṣé o mọ̀ pé ẹni tó bá gbé kàkàkí ọba kò síbi tó ti fẹ́ fọ̀n ìwọ hmm. ni kàkàkí tèmi. ẹ̀ẹ́ ó ṣe wá yé mi sí i a jẹ́ pé torí èmi ìdẹ̀ra. kàkàkí kí ló ń ṣe ẹ náà ṣé ọ̀rọ̀ Mr Bello ṣóun ló ń bọ̀ dẹ̀ tí ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ ti tiẹ̀ kò tó nǹkan tá à ń yọ àdá bẹ́ẹ̀ ìyẹn wọ́n fẹ́ máa fà á gba lẹ́bù fẹ́ máa fi wá gba promotion wọn bí ya ẹ̀ rè promotion bá wò wo a máa kọ́ ya ẹ̀ yẹ tó fi fòyà máa kọ́. mo trọ́ọ̀sì ẹ wọ́n gba gbọ́dọ̀ ọmọ kọlákẹ́ ẹ̀ tó ṣùgbọ́n. pàtìrì dàrẹ̀ tí ayé ló ṣú ọ̀ kọlákẹ́ ni tí bá mú máa fọ wẹ́lẹ́wẹ́lẹ́ máa fọ ìyá ẹ̀ máa fọ wẹ́wẹ́. mo trọ́ọ̀sì ẹ ọmọ ọpẹ. àwọn onídẹ́ni lálẹ́. ojú bá ti bọ̀ wá ní kò fẹ́ mọ́ ọ̀rẹ́ kó dá. mo ṣe rí ìmọ̀ pé wà ní happy mood yes yes bóyá torí oúnjẹ tó ń ṣe lọ́wọ́ torí mo ti ń rí pé ó ti ń rùn jáde. bẹ́ẹ̀ni <laughs> ọ̀rọ̀ láàrin ni mo fẹ́ sọ fún yín ah. mo ní tí wọ́n bá ti gbọ́lù dé kẹjẹ ká wá bí kan fún kó máa lọ kọ́ṣẹ́ iṣẹ́ tó máa fi jókòó lé tó máa máa ṣeré tó máa káàkiri àdúgbò yìí a máa lọ síbi iṣẹ́ yìí tó a máa kí ìpẹ́ bí sí. ọ̀rẹ́ dàá Mm, idea yẹn ó dáa. It's a very good idea. But eh, ọ̀tọ̀ ní nǹkan tèmi ń rò. Kí lẹ̀ ń rò? Mm, nǹkan tèmi ń rò ni pé ṣorí àwọn ọmọ méjèèjì yẹn, Lanre àti àbúrò ẹ̀, mo fẹ́ ká fún wọn ní education tó tó pójú owó. So mo ti ń rò pé ká gba JAMB fún wọn, kán jọ kàwé yẹn, kán kà àmì. Because ṣorí ọmọ tá a kọ̀ tá a kọ́ òun ló máa gbé ilé tàbá kọ́ ta o so they are fún ọ ní good training kán ní education tán bá tiẹ̀ wá ní education yẹn tán tí wọ́n bá máa kọ́ṣẹ́ like you said good enough. dájú láàrin ó dàbí pé nǹkan tí mo rí lára láàrin ẹ̀yin ò rí o ẹ ẹ rí nǹkan tẹ́mi máa ń rí lára àwọn ọmọ yẹn mi ò rò pé rí o ẹ̀yin ẹ wú láàrin ṣé ẹ rí pé ọmọ yẹn ò fi taratara mọ̀ mi òun nìkan ṣo ó rìpítì kíláàsì lẹ́ẹ̀mẹ́ta òun àtàkùrẹ̀ jọ wà ní kíláàsì kan náà sí báyìí ṣé tá a bá yẹ tè fi ọ̀nà ibi iṣẹ́ hàn kó èsì wọn kan tó máa mú ṣe. ṣe èmi ò rí láàrin bí ọmọ tí ò mọ̀ ọ́ o mo kàn rí bí ẹni tó nífẹ̀ẹ́ àbúrò ẹ̀ tó mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́nu òwe ẹ̀ torí àbúrò ẹ̀ torí pé ó nífẹ̀ẹ́ àbúrò ẹ̀. ló jẹ́ kó wọn àtàkùrẹ̀ jọ wà ní kíláàsì kan náà. sórí iṣẹ́ kíkọ́ tó ń sọ yẹn kò sí nǹkan tó ní kó má kọ́ṣẹ́ but kó kọ́kọ́ ka ìwé ẹ̀ dojú àmì náà tó bá kà dojú àmì then tó bá fẹ́ kọ́ṣẹ́ ìwé tó kà á help iṣẹ́ tí tó bá iṣẹ́ tó bá ní lọ́wọ́ I mean most people tó wà ń tà ń sìn yìí tó ń kàwé gan-an at the end of the day wọ́n máa ń fẹ́ kọ́ṣẹ́ so that wọ́n á wá lo ìwé tó ń ti kà yẹn ọgbọ́n ìwé yẹn ló máa fi run business yẹn wọ́n á dẹ̀ succeed ìgbà àwọn onífèmí ẹ̀ náà most of them tí wọ́n fi pé kìíní iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ń lọ́wọ́ ẹlòmíì ò bá wáṣẹ́ wò á hmm. hmm. gbé certificate káàkiri. ó dáa ṣe ní àgọ́ tí mo ní kí n wá sọ fún yín yẹn ṣùgbọ́n ti fẹ́ rẹ̀ jù. ẹ jọ ìyẹn wà important. ó yà important. <laughs> ta ló máa ń jẹ́ kó gba kámú. mo ti jẹ mí látàárọ̀ wà ní kí n má wùkọ́ tí màá ta dáadáa oyà mm-hmm. oyà kí ló ṣẹlẹ̀ oyà. tayo tayo tayo. ní sùúrù ah, ojú nǹkan ẹ̀ ni wo ni tayo tayo tayo. ọ̀gbẹ́ni ṣó ń gbé ṣíṣe àmì náà báwo lè ṣe wá ń ṣe. play kí ló ṣẹlẹ̀. ní sùúrù náà. Ah báwo ni wọ́n ṣe wá ń wo sọ́jà jẹ ni. táyọ̀ kí ló dé tọ́wọ́ ẹ ń gbọ̀n. ọ̀la ikú ló ṣẹlẹ̀ ní sùúrù ọmọ lóore. ọmọ kò ṣe ìgbéra náà ni. ọmọ ọjà má jẹ mí o. ìwọ tọ́jà ti jẹ already. rògbògùn àmì. òun náà kọ ọmọ kò ṣe ìgbéra ni ọjà ti jẹ. o rò bẹ́ẹ̀. ọ̀gá ìlú mi jẹ́ wòye fẹ́ pa mí láyò. wọ́n ti jẹ́ ọ̀rẹ́ dì. ìwọ kẹ̀. ọ̀ya gbàkó jẹ́ mọ́lò. ó wà ń lẹ̀. yìí gíláàbù ẹ rántí fèsì mi ah, ó ti pẹ́ náà ló tọ̀ ọlọ́run ẹ rántí fèsì mi <laughs> alàlùbáríkà jọ̀sán aláwùkọ ah, ó ti pẹ́ náà ló tọ̀ níbo ló dàbà. mo fẹ́ dé bọ́sì. Ah, ọmọ ìyá mi wà bọ̀ méjì lè yọ ṣá gíláàbù. aláyé kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ ṣọ́ọ̀pù mi dé báyìí. Ah, mo mú kúrò lè mọ sápò àti mo mọ wà lápò mi. ó dẹ̀ ṣọ́ọ̀pù kò ń ṣe bàbá tó kí ẹ tán sí. bàbá tó dì mọ́ mi mi mọ bàbá yẹn mi náà sọ mi mọ bàbá yẹn rí. Ah, ó ti sùn létí ẹ nìyẹn. mo ah, padà bọ́ṣẹ́ ẹ̀ ṣá. mo máa ṣe ń jọ́ṣẹ́ ni tó bá fi fóònù ẹ̀ ṣàpò ó gbọ́dọ̀ jẹ́ kó dúró dáadáa ni wọn ò níṣẹ́ méjì ó ti sùn létí ẹ nìyẹn o ó ti sùn lé ó ti sùn létí ẹ nìyẹn. that <laughs> is not possible possible. ìdẹ̀ra wọ́n àyè tó ṣe ń sọ̀rọ̀ báyìí náà try láti understand nǹkan tí mò ń bá ẹ sọ ìwọ náà wàá máa tó bẹ̀rẹ̀ wàyẹ̀ kí wàá sìn mhm. tábàlẹ̀ ti bẹ̀rẹ̀ kò ní sí chance pé bóyá pé o ti ẹ̀ fẹ́ wò pé nǹkan tí mò ń bá ẹ sọ dúró tó bá ń wóbìnrin tó tẹ̀fẹ́ take advantage sùn o wàá rẹ́ lómi àwọn ajá burú ti tèmi dẹ̀ra. kàkàkì kàkàkì ní sùúrù sórí ìdẹ̀ra bó ṣe wà yìí mo nífẹ̀ẹ́ gan. ee o lọ́ọ̀fẹ́ gan sórí ẹni tó sọ pé lọ́ọ̀fẹ́ yẹn ni ó máa yá mọ́ ẹ lágbára ni ọ̀dẹ̀ má gbá ẹ. Ah! kàkàkì kí ló máa ń ṣe púpọ̀ ṣó lè fà bí ẹ̀fọ́ yẹn. tẹ́ kó wá yìí náà àwọn sáré gbogbo tẹ́ kó wá síbí náà ọmọ ẹ̀rí ọwọ́ yìí ò dé dáadáa ni kí kó wá yìí. ìṣàkẹ́ bọ̀bọ̀ nà ó rẹ́ rù yín a5 samsung tó bá mú rí gbòòrò wọn pé wọ́n á yáwó fún ọ lọ́hùn ah, ó dẹrú mọ́ ni a5. olówó ló já mi o. wọ́n tó ń ta tuntun ẹ ni. ó já mi o mo rò bí àwọn ah, tẹ́kínọ̀ yẹn ni. ẹrú wa ń bẹ̀. ọgbọ́n náà sọ <laughs> ọgbọ́n tẹkùn eh, mi lè sọ. ẹ mọ̀ yá mi. ẹ mọ̀kọ́ tèmi ti ẹ̀rọ tó sọ sí lọ́kàn sí ni pé eléyìí tá fi ń jáde ẹni àwọn ló jẹ́ ká máa rí gbogbo àwọn ọ̀sá ilé mu tí ó fi ṣẹ́rù ńlẹ̀ mi rò pé ká mọ́jọ́ kan ní weekend ká mú friday irú àwọn tó ń lọ sọ́ọ̀tì yẹn tó ń lọ sí night vigil àwọn máa gbà lára wọn. àwọn tó ń bọ̀ láti club àwọn kan láàárí mọ̀. Ah, nice one nice one nice one ah, bọ́bọ́ yìí ní brain o ọlọ́run ọjọ́ tí mo ti mọ̀ ẹ̀mí ìmọ̀ pé ó ní brain bẹ́ẹ̀. ẹwà ẹyọ wọn bẹta ẹ jẹ ká láàrin ni ọmọ ìyá wa ni òun náà sáàbì rẹ̀ yẹ ká pèsè iṣẹ́ yìí wàláì òótọ́ ni bọ̀bọ́ yìí sọ mi ti ẹ̀ mi rántí láàrin rárá àbáwọ̀ ah, pé láàrin ò ọmọ pẹ́ ni o orí ẹ̀ máa wà ń bẹ́ o bóyá náà sharp sharp guy ni gbogbo ìwò tá máa ń wọ ẹ̀yàn fún wọn ṣe àwọn olóyè kí ni olóyè ẹ̀ ń ta bẹ́ẹ̀. láàrin láàrin dúró náà ṣé every time ni mo máa kó ẹbẹ ní kọ́lé ni imagine mo fún gbogbo yín ní assignment nínú class ìwọ ò ṣe assignment yẹn kí ló dé ẹ shut up your mouth o ṣe kí ni tí bá bú ẹ níbi tó wà ẹ wọn àgbà ẹ tì lọ́wọ́ mi ni o ṣe kí ni where is it yes who is that. good morning jare. sir àgbà tí mo dé kíláàsì ẹ̀gbọ́n mi wọ́n á wà ní bíbá ẹ̀ so mo máa ń gbé kí wá fún wọn ní notebook. oh good ìdẹ̀ra ṣé ìwọ ò kì í bá ẹ̀gbọ́n ẹ̀ sọ̀rọ̀ ni àbí ọjọ́ kò lẹ́gbọ́n ẹ̀ fẹ́ change ẹ́ mo fún gbogbo wọn assignment nínú kíláàsì tèmi kò ṣe ah nǹkan tí máa fojú ẹ̀ kàn máa deal pẹ̀lú ẹ̀ seriously wo in fact mi ì tí mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. sir he has done the assignment òun bẹ́ẹ̀ ni kí wọ́n fún wọn ní ìwé òun. wọ́n kí ló kí ló kí ló ṣe òun try láti cover ẹ̀gbọ́n àbí. no sir he has done it. where is the assignment irọ́ dáadáa ilé ìwà assignment. wọ́n ṣe. let me see. Are you sure you are the one that did this? ṣé mi tẹ́ pàṣẹ jẹta tí bọ́lá lè sọ fún mi kí mr bello fún yín lá assignment ni mo ti jíwèé yín múnú báàgì yín tí mo ti bá yín ṣe. yíyẹ ti péjì ọmọ tí ó bá ń ṣọlá àti tìyẹ ìyá tí ó bá jẹ mí lé ní lásán ó ṣe gan thanks my sister. Ah, ó yẹ kí n jẹ́ kẹ́ jẹ̀yàn yẹn bọ̀ ojú mi ò ní gbà wait níyàn my brother Yes, I know now. And I love you. I love you too. Hmm? I'm not sure you love me too. I love you now. Ó ní kò tẹ́ ma ṣe tó ń dùn You are not serious. Please change now, at least for me. Eh? Okay, yes. show me kankan. I promise you, I will change because I'm to the serious. Are you sure? Serious now. For real? Uh-uh. You are cross your heart. Yeah. Mm. Ẹkùn, I trust you, Mumbo. Why you? sórí lóòótọ́ ọ̀rẹ́ mi ní dẹ̀ra o àmọ́ Lanre ni main problem yẹn kò ń fẹ́rẹ́ anybody pẹ̀lú àbúrò ẹ̀ o. sórí ah, ibi tí wàhálà wà ọgàn nìyẹn ọ̀rọ̀ Lanre ti sú mi ó ti sú mi ah, kí ló dé tó ń ṣàbúrò ẹ̀ kiri bẹ́ẹ̀ kò possible kó fẹ́ àbúrò ẹ̀ náà ah, àwọn Yorùbá dẹ̀ ló máa ń sọ pé ajá ò lè rorò títí kó ṣojúlé méjì ó yẹ kó máa ṣe sùúrù kí ló dé. ó tọ́ ló sọ náà bó ṣe wá rí ìfẹ́ tó wà láàrin wọn yẹn ìfẹ́ yẹn yìí gan o ó máa ní láti take ẹ̀ easy gan-an ni ìwọ tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ wàá ní sùúrù gan-an. sùúrù ló ń sọ̀rọ̀ báyìí sùúrù ọdún wo ni mo fẹ́ ni ṣó mo gbà tẹ́mi àti ìdẹ̀rẹ́ àtijọ́ ń sọ̀rọ̀ ni wo ibi tó le dé báyìí kí láyé má fojú kan èmi àtàbúrò ẹ̀ ká tiẹ̀ dúró tá à ń sọ̀rọ̀ lọ́sàn ó máa lé àbúrò ẹ̀ dànù bí gbẹ ni ah ó ti sú mi bọ́lá jọ bá mi bá sọ̀rọ̀ mo nífẹ̀ẹ́ gan-an. lolu bóyá kémi fún ẹ lá advice kan. ẹ ẹ kí ni ẹ. o ṣe wẹ́lò mi. Mama pọ̀ nù school. Oh, dẹ̀ wá nà girl nù. Ah. Wò wò wo wo ń ṣe pé mi ò lè pẹ̀lú me. You ìdẹ̀ra lọkàn mi yàn. Mo nífẹ̀ẹ́ ìdẹ̀ra gan-an. Bá mi bá sọ̀rọ̀ jọ nítorí ọlọ́run. Kí o èmi máa gbìyànjú tèmi o. Ọlọ́run á fún wa ṣe náà. tó gbé sọ́ọ̀mù yìí ni tó fẹ́ lọ ṣe exam kí nìkan tó wà lọ́rùn ìgbà yìí. mọ́mí lẹ́yìn lọ́mọ àti ìdí máa ń wọ̀ náà ni bó ti kàn lè ṣe ṣe. láàrin ah, a ní kò yé so aṣọ yìí má pa irọ́ ni wàá ṣàmà sọ aṣọ má pa ṣé fáàrí náà ni gbogbo eléyìí báyìí. sọ àgìlè eléyìí exam là ń ṣe kó ṣe normal school kì í ló ti á lè mú wa tó bá ṣe wù wá. dàkú burú bàtà ẹ wá ń kọ òṣèlú àbúrò ẹ. olóráyè kò máa wọ bàtà ẹ ráyè máa wọ bàtà láńgì. ló ṣe ọ̀gbẹ́ni. yes tani. ọlọ́pàá òun ni ó dàbẹ́ ẹ káàárọ̀ wọn ọmọ yẹn làwọn bọ̀ kí ló ṣe láti alápẹ̀rẹ̀ police station làwọn ti wá. ó fọ́gùn máa kẹgbẹ́ ẹ̀ lórí ó dẹ̀ pọ̀ gan ọmọ yẹn wà lọ́sítù báyìí torí ẹ̀ la ṣe wà. ẹ wò mọ́mí ẹ mọ́mí ẹ wò ẹ má dàgbà ṣẹ́yí lọ́jọ́ yẹn mo rí òun àtàwọn yòókù ẹ̀ àwọn awọ́dẹ̀ àwọn awọ́dẹ̀ rà mí dẹ̀ mọ́kọ́ tí mo lè ṣe mo ṣe mú góòlù mo mọ̀ olórí kejì. jẹ́ ń gbọ́ ìwọ́n ló pa o. n ta fẹ́ kó wá sọ lágọ̀ọ́ wa lásán nìyẹn ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ ó ní wọ́n fẹ́ rẹ́pù ìkejì wọn. kóun kọ̀ débẹ̀ kó kọ̀ sọ́n tó sọ ìlàsàn kó dẹ̀ máa bọ̀ ilé ó tó. ẹ lè mú lọ o èyí ni wàhálà wa. ṣé bẹ́ẹ̀ gbọ́kàn tó sọ yìí ni wàhálà wa ẹ jẹ́ kó lọ ṣe wàhálà wa ẹ jọ torí ọ. nǹkan kékeré ni wàhálà kò lè pẹ́ rárá n tó sọ yìí kó débẹ̀ kó sọ kó dẹ̀ máa bọ̀ ilé. ẹ jọ ẹ má mú lọ ìjọ àní ò sí ẹgbẹ́ ṣáwọn ṣe sáàmù ni ṣáwọn ló ṣe yẹ. ẹ ló tọ́jú àti ẹgbẹ́ kó ṣe wáyé kí ẹ bá ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù àfi dúró dúró ẹni ẹ má ṣe léṣe ó máa tẹ̀lé ẹgbẹ́ kí ni ó máa tẹ̀lé ẹ má ṣe léṣe ó máa tẹ̀lé ìṣẹ́. ọ̀gá mi. ẹgbẹ́ ẹgbẹ́ kúndàkúndà ìgbà kúndàkúndà. mú lọ alápẹ̀rẹ̀ alápẹ̀rẹ̀ police station ok ọmọ tó wà bẹ́ẹ̀ ìwọ dúró dè mí ń bẹ̀ ẹ eh, just wait there. ẹ eh, màmá bá yín bẹ́ẹ̀ ń sìn màmá bá yín bẹ́ẹ̀ ṣòdúgbọ́ supervisor no irọ́ supervisor bíbá ni mo bá sọ̀rọ̀ màmá bá yín ṣòdúgbọ́. sí i ẹjọ ṣe bó ti kú ó ti lọ́ọ́ fèmí nìkan sílẹ̀ mo ti gbé kúrò lára. Ah, dáàdi láre ẹ wo ṣe máa tọ́jú àwọn ọmọ yín kó wà lọ́kàn yín báyìí ẹ jọ torí Ọlọ́run. ìgbọ̀n ni problem ẹ̀ mo ti gbé kúrò lára ẹrù èèyàn méjì ó dìtẹ̀ nìkan ẹ̀hẹ́n náà ẹ mọ̀ pé àwọn méjìlá ọmọ yẹn ẹ ó ti gbọ́. bàbá àwọn mọ̀ pé kò sáràn àtà fẹ́ pa fún ṣùgbọ́n gbogbo tó bá ti dé báyìí báyìí kéèyàn gbà pé kádàrá Ọlọ́run. ó ti gbà á. Ah, àfikún náà kò tù yín nínú. ó ti gbà á. ó ti tù yín nínú. Dádì, mọ́mí nǹkan. Ṣùtì kò sí nǹkan. Mo ṣàfọkàn ara ẹ̀ báyìí. Mo ti wá wo mi ní lọ́n sùn. Dádì mo máa bá ẹ̀ ṣùgbọ́n. Dádì, mo ṣèlú sí mọ̀. Ṣé ìwọ́n mo ní ìwọ̀n? bó ṣe ń ṣe yìí kò dùn mọ́ mi nínú o kò dẹ̀ jẹ́ kí mi dùn already tí mọ́mí yìí wà lára mi mi ò mọ bí mo ṣe bí mo ṣe máa tèkẹ́ mo kàn gbà fọlọ́run níbẹ̀ tí ìwọ náà bá ń feel báyìí kí ló fẹ́ kó ṣẹlẹ̀ sí mi ṣé o fẹ́ kí n tẹ̀lé ìyá yín ni so it's okay now ẹ́ tàwọn ẹ̀gbọ́n ẹ̀ wà ń bẹ̀ tó wà láti mọ́lé gbogbo ẹ̀ kàn bá mi bí ìpínlẹ̀ àbí àmọ́ but if you now tí mo fi pé kó jẹ́ support fún mi kó jẹ́ pillar fún mi tí wọ́n ti bá ti ń rí ẹ inú mi á máa dùn má tiẹ̀ lè ro kan pé kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ tó bá ń feel báyìí then what do you what do you think will happen to me. it's not as if I can't stop crying but mom sí kò just like that then ẹ̀gbọ́n mi lọ́wọ́ ẹ̀rọ àwọn ọlọ́pàá what is happening to us we understand I'm not getting it anymore. kò yé mi. sùúrù then what can I do kí ni wọ́n fẹ́ fún náà fàánà wọ́n ní ọlọ́run dẹ lẹ́jọ́ wọ́n àpèlè kóòtù wo ló ti fẹ́ jẹ́ àpèlè náà. bẹ́ẹ̀ kò kò má jìnnà torí mo mọ̀ pé ikú tó pa ọwọ́ mi ló ti wọ́n mo fẹ́ jẹ́ kó mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátá mọ́ wọn lọ́wọ́ jọ má bínú jù. ẹ̀yin náà ti gba kádàrá tí gba pé mọ́mí ṣe kọ́ títí wọn nìyẹn so mo ti kúrò lórí ẹ̀ mo ti dárí jìn àmọ́ nǹkan kan tó ń dùn mí ni exam tẹ̀ ṣe wáyé tẹ̀ ṣe ló ń dùn mí. kò ń ṣe inú dùn tèmi náà ní pé mi bá yín sí exam gbogbo nǹkan tó ṣàṣẹlẹ̀ sọ oyè Ọlọ́run. oyè Ọlọ́run mi ní kò yọnu àmọ́ ṣé tí má bá yín sọ tọrọ ṣe máa gbọ́ ṣe máa gbọ́ advice mo ní fún yín ni pé táwọn ẹ̀ pé ẹ lè lọ jókòó kẹ lọ kọjú sí i ẹ jọ nítorí lẹ́ẹ̀ máa tẹ̀lé dáàdì lọ síbi iṣẹ́ ṣe pé ọkùnrin ní kí n máa fojú sí nǹkan tó ń ṣe fún mọ́tò ẹ̀pẹ́ inú ẹ̀ ní kọ̀ọ̀kan tẹ máa gbá mú o you are a man kẹ wá nǹkan ṣe o. màá ronú sí nǹkan tó ṣọlá mo mo believe pé ọlọ́run máa fún mi ṣe. mi máa ṣe náà nìyẹn máa ronú sí i máa ṣojú àánú mo gbọ́n máa ṣe wàánu yín bọ̀dá àwọn tó máa ṣe wàánu yín kò dáa ẹ change and promise me àgbà. Thank you. Ìfàsínú mi dùn fún ẹ̀gọ́ ni, àbí náà? Ìgbà wo ló wà lọ́sìn? To have marry next week èmi àti máa sọ̀rọ̀ ní Kaduna tèmi. next week. Hey, Oye, so fast. Hey, Dara. Eh? Mo mọ̀ pọ́lọ́hun tó ṣe tiẹ̀ kò sún ó máa ṣe tàwa tó kù náà nà. Àmì o. Àmì o, mo bá yín ṣàmì bọ̀, ẹ̀yin mo bá lọ́rọ̀ o. You guys need to study hard and pray. I know with God all things are possible but ẹ̀yin náà enjoy putting put in effort ẹ̀ mm. ah I'll try I'll ah. try. ah ìdẹ̀ra ọmọ special, ìdẹ̀ra. Ah, I always call you ọmọ sọ̀rọ̀ phone. Are you serious? I'll see you guys soon. Promise o. Oh. <laughs> Oh, ẹ̀yin jọ Yeah, ó yẹ jẹ́ ká jọ rìn. nínú ẹ̀mí orin ọ̀gbẹ́ni play. ó ká tètè wo fásùngbà ṣàtàlùjọ látòrí ọkọ̀ gbèjàn tó fi dórí gbá tutù kọ́lọ̀ ń tún sàgbára àdọ̀tún. ọ̀gbẹ́ni play game play game oh, ọ̀gbẹ́ni ó yá kó fowó sí o kò lè sówó lẹ aago wà ń o. ìgbésẹ̀ ní kúkú sí lọ́wọ́ lé ní but mo lè fi bàtà mi lọ ṣáátà àti ìgbà. ọmọ olóore. ọmọ bàbá èrè à ah, bọ̀bọ̀ kò jẹ́ dà kò dà kò dábò ṣe yẹn kàn dà wà náà láti jọ ìṣá à ah, ṣé àwa wa ti fáìpò ẹ̀ ni àbí kò dà o kò yẹ kó máa lọ bó ṣe ń lọ yẹn kò dà o. mo fi yín lẹ ẹ̀yin lẹrù bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí mi yẹn mo ṣe jáde mi mi jáde àtọ. láàrin ohun ṣẹlẹ̀ gbogbo ẹ̀ náà la gbọ́ ó máa pẹ̀lẹ́ ti mọ́ mi ni ó náà ti dọkùnrin ni ìyá mi àti bàbá mi ń sìn yàrá tí wọ́n ti kú ó yẹ ó yẹ sí èmi mo gba kámú ni <laughs> mo ń ṣe nọ́mà lórí bí wọ́n ṣe lọ ti yẹ bó tó ṣẹlẹ̀ nísìnyí pé ẹnu gbẹ̀ pé ẹ̀sìn kò sówó gbogbo tó rí òfegè là ń lò. àwọn náà mọ ọmọ pé tó bá dé wàá bá gbogbo nǹkan lẹ́yìn bàtà máa ti ṣe fàájì lọ. ẹ wá ah. wá ṣe ń jí o ẹnu gbẹ̀ o kò ṣe kí ni kó tó yá ń bí o. ẹnu yín gbẹ̀ èmi náà wọlé mo rí pé everything ó dry bọ̀ ṣẹ́fẹ́ gbọ́ tó tọ ẹnu tèmi gbẹ ju sí yín lọ lọ́nà wo ni ẹ ìwọ ọmọ bàbá olówó. mi ṣe eré sẹ. àti mọ́mọ́ ẹ bá kú ṣé dáàdi ẹ ló kú ni. owó wà ńlẹ̀. kò sọ ọmọ olówó kankan bíi kan bọ̀ ṣẹmọ tó ṣẹlẹ̀ mo náà ẹ̀ dáa kù. ìjọba jẹ́ ká gbọ́. ẹ bá fi ìgbé wáyà ká yọjú sí pọ̀ sí mi ní ṣáìtì. at least ó ṣe òṣìṣẹ́ yìí máa fún yín ní nǹkan àbí kílẹ̀ rò. ọmọ òótọ́ dẹ̀ ni ọ̀rọ̀ ló sọ o àìsàn àìsàn agbóhórin ni bàbá mi ìyá ìyá ọmọ agbóhórin. bá ti wọnú hall ṣe tí tó bá ti fún ẹ ní question paper you have to write your name first torí kò sí gbogbo nǹkan tó lè kọ tó bá ti kọ́kọ́ kọ orúkọ ẹ̀ kókó matric kókó nọ́mbà ẹ̀ kò sẹ́ ọmọ ọ̀ní mẹ́ni tó kọ o so o ní láti farabalẹ̀. Ah, ah yes sir. yes sir. thank you very much. thank you sir. ẹ ṣeun. yes sir. ẹ báwo de ni. dadi mo mọ. shut up i'm not talking to you now talking to your teacher ẹ má bínú járe báwo ló ṣe ṣe ṣé ó ń respond. we are making progress sir. ah good. yes sir and i uh, mo wish pé kò ní disappoint sir. ah i hope so. Yes, sir. I sincerely hope so. Yes, sir. I sincerely hope so. Thank you. Oríṣẹ́? Yes, sir. Thank you, sir. All right. Bá ti fẹ́ ní bá ti tó ìta tó bá fẹ́ ṣe é sìn, wà á kọ́ question paper ẹ̀. Wà ní káwọn kan tó kọ́ sí ọ̀rẹ́ kó yí ẹ question wàá dẹ̀ kọ́kọ́ di as in àwọn key points tó wà ní question paper yẹn wàá kọ́ mi síta náà tó wà ń sa ẹ̀. láàrin mo ń bá ẹ wí. <laughs> ẹ máa mo gbọ́ yín máa mo fi mi wo tv. ẹ ojú ni mo fi ń wo etí mo fi ń gbọ́ yín má wọ ẹ ní láàrin. yẹ́sùn. sir. Yeah. Eh, dáadé a ní káwárí ni jàre àsìpá pé eh, ẹnu wa ti gbẹ gan eh, òjò rọ rárá mm. eh, omi èsì ò dẹ ṣe mu sà àbí pé káwárí pé weekend rough bákanbákan kẹ ẹ ah. kò ṣe level fún wa. mo mọ irí tẹ́lẹ̀ ni ẹ̀kan ní kẹ́ wá bá mi weekend rough omi omi èsì ò ṣe mu orí yín dààmú ni ọ̀yá alájà yín rí ni kẹ́ wá gbowó lọ́wọ́ mi owó tí máa fún yín kọ́ ni problem ẹ̀ bẹ̀tà approach yín ẹ̀ ó wrong burúkú ah, ẹ mọ̀ mi rí mi ò mọ eré kan wá rí àbá weekend ṣe kí ló fà dé bẹnu jẹ́ bí bí ẹnu jẹsẹ̀jẹsẹ̀ kí ló ń ṣe yín ah, kó ló dé yín ò ní training láti lé ni ẹ bàjẹ́ o ẹ bàjẹ́ gan o kí ni. ọ̀rẹ́ mọ iná ni wa ọ̀rẹ́ láre ni wa akọni kẹbà wà kankan ni ayọ̀ sí lọ́rùn ni sà. ẹ̀yin yìí ọ̀rẹ́ láre àyẹ̀lẹ́ fi bọ̀rọ̀ jẹ́ èmi ti sọ fún ọmọ mi pé kó má bá ẹ̀yin rífraf báyìí rìn mọ́ ìyẹn lẹ́bi bàjẹ́ ẹ wo màá fún yín ní nǹkan kan sìn màá fún yín ní iye tó wà lọ́wọ́ mi ó kéré kò kéré màá rí nǹkan fún yín but ẹ má jẹ́ kí n rí yín níwájú mi mọ́ next time tẹ bá wá sí iwájú mi ọlọ́pàá ni màá fi kó yín màá ní kàn tì í mọ́lé forty days níjọ́ tí n bá ráyè ni màá ṣe wà bẹ́ẹ̀ nìyí ok stupid boys. bọ́lá àwọn ọmọ ọlọ́pàá mú ẹ. Ah, mọ̀ mọ̀ náà dábì tó wáyé. ọmọ kí ni kọ́tà kí ni kọ́tà dánwò náà wọ́n wọ́n ṣe máa padà dì náà ṣé wọ́n lè lọ pa wọ́n ni wọ́n ṣe máa padà yú. wà wà bọ̀bọ̀ bọ̀bọ̀ why don't blame wa now ikọ́ tá a ṣe kò ń ṣe intentional now àbọ̀ mọ̀ ṣe ẹ̀ mọ̀ mọ̀

nǹkan tó jí máa rí. ọ̀gbẹ́ni yà fún mi lọ́nà jò ah. guys náà ìyọ̀n ah. ní kẹ́ ẹ tẹ́lẹ̀ dáadọ́ òun kẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ kò ní kẹ́ padà bẹ̀ ẹ̀ ìyọ̀n ní kẹ́ padà díẹ̀. wà ó yà wèrè ni wo tó bá ti mọ bọ́rọ̀ ṣe jẹ má gbẹnu ẹ rárá kí ló ṣe dà ó dẹ̀ ń jábọ̀ ó ń jábọ̀ wo mi ò dẹ̀ blame ẹ ó délé ọbẹ̀ bà ni ẹ rubbish. jìnnà sí mi pọ̀ ẹ̀kọ́ yẹn kọ́ mọ̀ rí báyìí láàrin náà àgbúrò rẹ̀ mọ́ ẹ wá kó gbogbo bùkátà ẹ̀ẹ́dálé ńláyà èmi mò ń mójú tó lé òkú ọ̀run kọ́ yẹ kó rí bẹ́ẹ̀ ẹjọ́ àti sin bàbá yín tá a ti gbé kóòtù bá yín ìfojú méjèèjì kan láre ṣé wọ́n gbúrò rẹ̀. ẹ wo dádì ìyẹn náà wà lára àwọn nǹkan tó gbé mi wá ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ò yé mi o àtijọ́ yìí ni mo ti ń wá wọn kiri mo pe nọ́mbà wọn títí títí kò lọ mo tiẹ̀ tún wá wọn lórí social media pé tí wọn bá ti rí recent picture wọn èèyàn máa lè send message kéèyàn mọ alpha pẹ̀lú wọn ṣùgbọ́n wọn sí social media. kò sí ọ̀nà tó sọ ibi tó sọ tó ti pa ọ̀nà. èmi gan wà lọ́dọ̀ social media mo délé ẹ̀ báyìí ó ti ní ti pẹ́ ah, kí ló dé ẹgbẹ́ àti ẹjọ́ máa ń rìn ní ẹjọ́ máa ń jáde ní kí ló dé ọ̀dọ́dọ̀ rẹ èmi sì mọ̀ pé ọpẹ́ ọya òun àti social media náà òun ìnà pàdé ara wọn jọ kan Mm. Eh, ẹ̀mí pé ẹ wá wọn délé social media. Eh, wo já mi bẹ ìwọ ọmọ ọ̀dọ̀ rẹ níyẹsẹ máa fún ọ ládẹsẹ ọ yẹsẹ máa wá social media lọ létí ẹ ilé tiẹ̀ náà tó jìnnà bí ọ̀nà ọ̀run ni kò sí wàhálà ọlọ́run fún àríjọ kan. ẹ wá gbọ́ ìwọ náà ní ìsìn ọkọ ń kọ́ ó ti yẹ kó mọ́kọ wá kí mi. dadi láìpẹ́ láì jìnnà máa mú wá mọ́ ni. ọ̀dà ọ̀nà àjọpẹ́ sọgbọ́ ọlọ́run sì wà bá kí àṣì. filani lẹ tọ́ bá yá ẹni tó kú àtẹ tó sọnù wọn pàdé ara wọn jọ náà ìgbọ́dọ̀ kò sí kádà àjọ mọ́ ni lọ no no no má má wọrí ara ẹ̀ ń pa yẹn ìwọ kan ṣáà ti wà loyal that's all. Uh, sorry mo mo ní kọ́ máa gbé e padà máa gbé e Everything's okay alright alright alright My yosin is no problems. called you three times. You know who to tó my dear? Now, what's the problem? Kò síbi tí mi ti wá wọn dé. Kí ló yẹ kí n tún ṣe kò tiẹ̀ yé mi kò yé mi mo. Kí ló yẹ kí n tún ṣe bó ló yẹ kí n tún wá wọn sí? Àbí mi ti kú ni? Ṣé lórí ọ̀rọ̀ ìbẹ́ ni? Ṣé kò tó torí ni? But mo fẹ́ kó realize nǹkan kan, my dear tí o bá ronú láti òní yìí di ọ̀la ìyẹn kó ló máa solve problem tó wà nílẹ̀ ó ti yẹ ìgbàgbọ́ ẹ sí ọlọ́run ọba ajẹ́kárẹ́ gbọ̀n ẹ̀ because tó bá continue láti máa ronú lọ báyìí mo believe pé ó máa padà affect ilé mi inú mi ò dẹ̀ ní dùn mi dẹ̀ ní fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ kó fa issue láàrin mi àti ẹ̀ àmúròfà ṣé bí olórí ẹbí ti promise ẹ pé máa rí wọn. kò yẹ e. o mọ love tó wà lára àwa méjèèjì Oh, oh, mo bá ṣe dàgbà. Oh, oh, me, I don't even know how to explain it. Baby, baby, you know what? Please Please and please stop thinking. Mo fẹ́ kó pa ọkàn rẹ̀ pọ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba. Pípé a máa rí ẹ̀gbọ́n ẹ̀. Má jẹ́ kí ìrònú kó dá méjì anything lára ẹ̀. Please. Hmm? gbogbo bí mo ṣe ní ọmọ àlò ní ọmọ àlò bọ́ ọba ti wá rí i pé ara fu ọba kan kọ́ tètè pè mí láàgùn ọgbọ́n má yẹ ohun gbogbo tí mo ní kọ́ ṣe o. Ah, ọ̀làǹrẹ̀wájú ọmọ tó jọ mẹ́ta. Eh, iṣẹ́ náà ló fà bàbá. àdúpẹ́ eh, eh, iṣẹ́ náà la fẹ́ ọtí ọmọ rìn wo ọmọ mi dáadáa ni kílára lórúkọ rẹ̀ kílára ọ̀làǹrẹ̀wájú rẹ̀ ó sì wù mí kẹ́ ẹ mọ́ra jù báyìí lọ sọgbọ́ ìwọ máa lọ ní tiẹ̀ ọ̀dà ẹ má gbàgbé o. Ọlánrewájú tí ó sì. nǹkan tó wà lẹ́yìn máa fẹ́ ká sọ nù lẹ́yìn. ọ̀rọ̀ nù lẹ́yìn èyí tí a. Keye na ma ye zaya biya biya ọdún ọdún ayọ̀. Àárín jí mọ̀, ọlọ́ṣẹ́ máa ní yẹn ní ti ṣí náà tèmi. Irọ́ ni o, wá ti mọ̀ mọ́yàn sí mọ́. Ah, I don't ex am abeg. Mi ò máa wá mi lójoojúmọ́ yẹn ọ̀rẹ́ mi ọ̀rẹ́ bèbí. ní Clara Clara kan Clara bó ti pè wá ó yẹ kó bá yín bí gan ni. ṣe ṣe ríbi tí mo lò ó tí mo ti ń kó o sí according to information tí mo get nílẹ̀ like ibẹ̀ yẹn máa make sense like ó máa make mm-hmm. sense gidi gan a kò máa strike easily lọ́jọ́ yẹn wọ́n lọ́jọ́ yẹn ó máa fi twenty million naira celebrate birthday ló tẹ́ wọn yẹn and me sense. Mm. yeah make sense. Mm. but problem tó wà ní báwo la ìfẹ́ wọbẹ̀ yẹn because hotel ni ó dẹ̀ máa ní security around it. yes sure. bí ibo máa ń ṣe mi ó fún mi ìyẹn ló kéré ju dẹ́bí clara di ọmọ mi ọ̀gá mi bọ́ọ̀sì mi èèyàn mi ńlá mi a máa gbé màkàrí a máa yà báyìí ó yí sí gan ọjọ́ yìí ó máa easy a kò máa wọlé a máa ṣe báyìí a máa ṣe simply a lè máa bọ́ síta ẹ má wọlé ló kéré. ìmọ̀ta lọ bí wọ́n lè kọ́ sí jáde. kẹ́yẹ́ náà máa ń gbọ́dọ̀ àbíyá ọ̀dọ̀ ọ̀dọ̀ àkàkíyàrá ẹni gbé kàkàkíyàrá níbo ni ó ti kú àkàkíyàrá ẹni gbé kàkàkíyàrá rẹ̀ Singapore ni ó ti kú. We ah. go like this, money rusty rusty. Ẹni pé kàkà kí ọba níbo ni ó ti fún no. Èmi ní kìnìún tí ń bá wà létí gbọ́ ti ju adákẹ́jẹ́. Kìnìún dé tí ti ju ẹ̀dákẹ́jẹ́. White lion dé. white lamb, white, white lamb, white. Kàkà kí ọba ìgbé kàkà kí ọba níbo ni ó ti fún ọ. Clara. Ah. Clara aláṣọ kú tọ́nu. Ọlárẹ̀wájú onímọ́tò fàyàwọ́. Ọ̀gá so. ẹ bọ́ tiẹ̀ sọ fún mi náà báwo ló ṣe ń kó pẹ̀lú àwọn guys yẹn. à ń kóòpù náà ni torí ẹ̀ la ṣe nírú àwọn bàbá fádípẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wa. ọ̀rọ̀ ló sọ mẹ́ ọ bàbá fádípẹ̀ gan-an náà ló help ẹ bọ̀ tẹ̀ ìwọ náà kúkú mọ̀ pé bàbá fádípẹ̀ sọ pé ó máa dá ká mọ àjùbá ẹ̀ lọ so. Um, um, sorry ó ní nǹkan kan tó ń kàn mí nínú mo ò dẹ̀ mọ̀ bóyá wà á lè ràn mí lọ́wọ́. kílẹ̀ náà. actually sori ọ̀rọ̀ olùlé títí títí ká fọ̀bẹ bù a máa sọ náà ni lára ohun mi lóbìnrin gidi gan ni mo dẹ̀ fẹ́ kí n máa kájọ máa ṣe wá. ọ̀nà Babalọ́lá okay ṣé ẹ má bínú ṣe ẹ ní appointment pẹ̀lú ọ̀tẹ́lẹ̀ mi. Um, actually Golden Women Club members ni wọ́n a gbọ́ pé ènìyàn ọjọ́ ìbí mi. sọ hello. hello sir. yes. àwọn ladies kan wà ń bí báyìí. ladies. wọ́n ní àwọn. golden women club members. wọ́n ní àwọn golden women club members. Eh, ok ok bẹ́ẹ̀ ni sọ wọ́n ní fẹ́ present gift for yín birthday. oh it's okay ẹ kọ́ wọlé. ok ṣé kí n yẹn excuse me. excuse me wọlé. ẹ bá ti one five room tẹ máa rí ẹ máa rí ṣá one five. thank you. All right. All right. Let's just go up you Thank you, thank you. Happy birthday, sir. Happy birthday, sir. Thank you. Ìjọ, ẹ má bínú, ojú yìí look strange o. Um, Àbí? Bẹ́ẹ̀ni sà, ẹ mọ̀ wá, àwa ni um, Golden Women Club members. Um, a gbọ́ pé èyí birthday Yeah. So gẹ́gẹ́ be important personality tẹ́jẹ́ láàrin rẹ̀ so I will pay. How wá fi gift kékeré kẹrẹ bá wa manager. I oh, really appreciate it thank you very yeah. much. ẹ ṣe gan-an ah, ó dáa dùn iṣẹ́ pé ní ẹ̀ ti máa busy gan ó yẹ ká máa ní láti find time láti host a club in one of these days tẹ́bà mind ṣe gbọ́. ṣẹ́rí yẹn kò kí ń ṣe problem at all um, anytime tẹ́ bá fẹ́ ká padà wá a máa padà wá ṣùgbọ́n lẹ́nu ẹ jẹ́ à present gift ta fún mi. ẹ calm down ẹ calm down ẹ padà bá ẹ dà síbi tó wà tẹ́lẹ̀. kílẹ̀ bẹ́ẹ̀ ń gbọ́ kílẹ̀ bẹ́ẹ̀ ń gbọ́ ẹ dojú délẹ̀. níwà ó ṣì yẹ máa fọ etí ẹ wò. honourable. ma. owó tẹ gbé wọlé láàárọ̀ yìí kan. owó. ibo ah, eh, ló wà. owó. ibo ló wà jọba. owó ayé ẹ bá máa bàjẹ́ ní kí n débẹ̀ yẹn kí n má rògbò yẹ o kú. ẹ gbórí sókè kí ló ṣe yín ẹ gbórí sókè. àti ìwọ náà gbogbo ṣe oníṣìnà. gift yín rèé o oníṣìnà àgbàlagbà. ìtàpẹ̀lẹ̀ ní ìyàbá rẹ̀ Singapore ni ó ti fún àbí wíwá rẹ̀ fún ní rọ́ọ̀sì rọ́ọ̀sì ẹni pé kàkà kí ọba níbo ni ó ti fún un. èmi ní kìnìún. White Lion your game is over. kí o lẹ̀ bọ̀ yóò wá ọ̀rọ̀ ẹja kí ló ń ṣe ẹ́ ṣó lẹ̀ bọ̀ ṣọ́ọ́tì ń sàṣì ẹ̀ àbí kí ló ń ṣẹlẹ̀ èmi ni wọ́n ń nọ̀gbọ́n sí i. Kakaki, tí oju gbogbo àwọn tó kù bá dúdú ojú tèmi ṣó lè bọ̀ ó ti là ó gbogbo ẹ̀tọ́ wa tó fi ń dùn wá èní ló máa ráyè mọ́. <laughs> ṣó lè bọ̀ èmi èmi kìnìún ni wọ́n ń nà sí ṣó ti rí tí ẹ̀rọ kékeré kankan dúró tó gbójú wo ẹ̀kún ṣó lè bọ̀ bó ṣe wọlé yẹn bẹ́ẹ̀ náà ni kò ṣe padà ó jáde.